الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى ثم إنه لما كان لا يحتمل المواساة كل مال وإن قل جعل للمال الذي تحتمل المواساة نصبا مقدرة نصبا مقدرة المواساة فيها مقدرة المواساة فيها لا تجحف بأرباب الأموال وتقع موقعها من المساكين فجعل للورق مئتي درهم وللذهب عشرين مثقالا وللحبوب والثمار خمسة أوسق وهي خمسة أحمال من أحمال إبل العرب وللغنم أربعين شاة وللبقر ثلاثين بقرة وللإبل خمسا لكن لما كان نصابها لا يحتمل المواساة في من جنسها أوجب فيها شاة فإذا تكررت الخمس خمس مرات وصارت خمسا وعشرين احتمل نصابها واحدا منها فكان هو الواجب nígbà tí afọ́nitìrà ti ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ẹ̀sìn Islam bó ti ṣe mú zakat wá àti bí ìlànà anábì Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe já sí pé ká zaka àti irú níta máa yọ òdiwọ̀n níta máa yọ nínú owó kọ̀ọ̀kan. àfáwọn sọlàyé pé kì í ṣe gbogbo owó tá a bá ní nínú àwọn owó oríṣi mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tá a sọ pé zakayi yọ ń bẹ nínú wọn o kì í ṣe gbogbo oyekiye tá a bá ní gbogbo bó ti lè ma àbí gbogbo bó bá ti lè wò kó kéré tó iná ló lágbára. La láti jẹ́ owó tá a lè mú ṣàánú èèyàn nínú ẹ̀ yẹnni pé owó tá a ní èyí ṣe gbogbo bá ti lè wù kó kéré ma iná ni ó lára ṣàfaradà láti lè mú nínú rẹ̀ tún ṣàánú ẹlòmíì nítorí pé owó tí ò tó nǹkan tá tún láàmú nínú rẹ̀ tún fi ṣàánú ẹlòmíì ó dájú pé ìnira ọ̀bẹ nínú ṣíṣe báyìí lórí àwọn ẹni tó lówó tó bá yẹ kó ẹni tó ní díẹ̀ yọ yọ zaka ẹni tó ní púpọ̀ yọ yọ zaka ìpalára yóò máa bẹ nínú zaka tẹni tó ní díẹ̀ yọ eléyìí tẹni tó ní púpọ̀ tí ò ní tí ò ní lẹ́kspíríẹ́nsì rẹ̀ torí ẹ̀ ṣẹ̀ríà ẹ̀sìn Islam ṣẹ̀ríà kan ni tó gbogbo nǹkan bó ti ṣe tó àti bó ti ṣe yẹ owó tọ́tọ́tọ́ yẹ pé ká yọ zaka nínú ẹ̀ òun náà ní ṣẹ̀ríà Islam ní ká yọ zaka nínú ẹ̀ eléyìí tí kò pọ̀ tó iye téèyàn á fi yọ zaka ṣẹ̀ríà Islam ní ká má yọ zaka nínú ẹ̀ nítorí pé tó bá jẹ́ pé gbogbo owó ló ní ká yọ zaka nínú ẹ̀ tó wọ́n bá kéré lakana fi ikhraj az-zakati fiha ijhafun bi arbabil amwal tá a bá yọ zaka nínú owó tó kéré ìnira burúkú ọbẹ̀ ń bẹ lórí àwọn ẹni tó lówó nísìnyí two thousand náà lẹ́ni láyé tọ̀ two thousand tó ní láyé yẹn tó máa ní kó yọ zaka nínú ẹ̀ tá a bá yọ one over forty nínú ẹ̀ èlò lọ́jọ́ two thousand divided by forty fifty naira bó ti ṣe kéré máa ojú ọ̀pọ̀ àyàn. tọ one thousand nine hundred and fifty iná lọ́wọ́ àtẹ̀mí tún fi dé wọ́n tún ní kó tún yọ mí bẹ́ẹ̀ ẹ̀kẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ zakọ́ jẹ tán so ọ̀wọ́ owó tó ní láyé o nínú Islam wọ́n sọ pé owó tí mo ní láyé lọ́rùn owó tó ní láyé nu inṣàlá ó láì níye lọ́rùn wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí two thousand tó ní láyé o tó ń bá ń yọ zakambẹ̀ lóòrèkóòrè lóòrèkóòrè lóòrèkóòrè two thousand ó di kíni. yóò di kò ma yàtọ̀ sí bàbá olówó ńlá bàbá olówó púpọ̀ tó ṣe pé owó tó ní owó yẹn ọjà sí eight hundred naira sẹ́wọ̀n pé ìjókòó tẹ́ni tí ó ní two thousand ó jókòó tí èka two thousand naira kọjá mọ̀ nǹkankan lẹ́gbẹ̀ẹ́ ìjókòó ẹni tí ó ka eight hundred naira. bàbá tó fẹ́ ka two thousand naira ó lè má bùkátà kó jókòó ẹ jẹ́ nǹkan dùn ẹ jókòó àkíní mọ̀ nǹkan tó fẹ́ so àmì two hundred thousand naira kò sí bó ṣe lè lágídí tó tó sọ pé ọkà ń dùn ó kódà bọ́ jẹ́ ẹlẹ́gbẹ̀rún ni sẹ́mi pé wọ́n padà rí lè fi rẹ̀ pé àdúró owó ẹ jókòó mọ̀ náà ah, wẹ́ẹ́ tí ì sì pẹ́ nìkan lé yín Hmm. so tó máa ní kó yọ one over forty nínú eight hundred thousand naira ó sì ọba làákà ìmú tọ nínú adúrò owó yìí tẹ́yìn náà bá yọ díẹ̀ kí oburu burú mbẹ́ àmọ́ nínú ọ̀wọ́ owó yìí tẹ́ ẹ bá tún yọ eléyìí inú ẹ̀ sẹ́mi kó àwọn ọmọ pé ṣé ẹ sì kátìrà dáadáa máa ń sọ fáwọn tó bá ti ń nípa rẹ pé wọn náà kúkú máa kankan wọn kàn ni pé ẹ dákun ẹ bó lẹ́sẹ̀ mọ̀ pé tá a ti yẹ̀ wá àyẹ̀wò dáa pé torí ìdájọ́ tẹ ẹ mú jáde ń kò lè díẹ̀ so eléyìí túmọ̀ sí pé ṣẹ̀ríà kò fara ní ẹnìkankan tẹ́ máa ń sọ̀rọ̀ zaka gbígbá ayọ̀ zaka ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkùn tẹ́ bá yọ ẹpin kan wá ni àwọn ò ní ronú lọ sídìí pé kí ni wọ́n fẹ́ yọ lóòótọ́ ṣé yọjú rẹ ni torí pé kò ní nǹkan téèyàn yọ so eléyìí túmọ̀ sí pé sharia ẹ̀sìn islam ó ó lo balance láàrin yẹn ẹni tí ò lówó wọn ní kó yọ zakat ẹni tó wo rẹ̀ tí ò tó ní sọ́ọ̀b kí lorúkọ rẹ̀ nu sharia aláìní ẹni tó wó tó ní tí ò tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakia orúkọ rẹ̀ nu sharia ẹ̀sìn islam níta ni aláìní tó o bá ti wá ní tó ní sọ́ọ̀bù yẹn ìdájọ́ tiẹ̀ ni pé tí wọ́n máa ń pín zakat tí wọ́n bá pín kan alihamudulilayi ọgbà so àmọ́ tó o bá ní tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zaka lè tó kéré jù yàn ìwọ lẹ́tọ̀ọ́ sí kó gba zaka tó o bá gbà wọn ò tí ì rẹni fún bígbà tí wọ́n kàn fowó pamọ́ náà ni so eléyìí túmọ̀ sí pé kò sí ìnira nínú zaka wọ́n sì sọ pé tí owó ọ̀bá pọ̀ tó bá jẹ́ pé gbogbo owó tí ò tó nǹkan náà wọ́n ní ká máa yọ zaka rẹ̀ táàbà máa yọ ń tá a yọ tá a fi lé aláìní lọ́wọ́ kò ní jò náà lójú ẹ̀yin náà sọ pé nu two thousand one over forty rẹ jẹ́ fifty naira ṣé fifty naira ni ọ̀wọ́ ayò yàn kò ní yò torí ẹ̀ aláìní náà gan ọmọ òkè kílẹ̀ wá ń tẹ̀ǹkan lásán gbogbo two thousand kó kankan nu bùkátà àtìtọ́ wa wájú òun ó tún wá naira péré òfin lọ́wọ́ mo rò pé náà ọ̀pọ̀lọpọ̀ nínú àti ṣe báraka sáǹsẹ̀ báraka yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní ìgbà tí wọ́n bá na five naira sí wọn ọ̀pọ̀lọpọ̀ reject ẹ̀ kọ́dà lómi tún máa fi èbú kùn bí five naira tí wọ́n bá fún so eléyìí túmọ̀ sí torí ẹ ṣẹ̀ríà kò pé nínú gbogbo owó tó kéré burúkú kẹyọ zaka náà torí tó bá yẹ pé nù àwọn owó tí ò tó nǹkan náà lọ́ba tuntun ní kẹyọ zaka àǹfààní kan tó lọ títí ọba ti sí bẹ̀ fún aláìní. torí ẹ ṣẹ̀ríà wa sọ pé òdiwọ̀n o náà ní kíkẹ́ bá yọ zaka ẹ̀ tó bá jẹ́ pé owó fàdákà lẹ̀ bá ní ẹ gbọ́dọ̀ ní tó mi àtà dirham. ẹ gbọ́dọ̀ ní tó ọgọ́rùn méjì dirham owó tó kéré jù nù tẹ́ẹ̀nì tẹ́ fi yọ zaka two hundred dirham sowó ni àbí èsowó náà ẹ̀ dáhùn ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ kọ̀pọ̀ àbọ̀pọ̀ náà ẹ̀ dáhùn ala? anabi sallallahu alayhi wa sallam ó ó fi àwọn ọmọ rẹ̀ ó fi lọ́kọ sọdáàkì tá ànábì máa san tó bá fẹ́ yàwó etí sì máa gbà fáwọn ọmọ rẹ̀ tó bá fi wọ́n lọ́kọ ó wá nínú àwọn àkọọ́lẹ̀ pé arba'u mi'ati dirham four hundred dirham kálukú ni hmm. so <laughs> four hundred dirham ajẹ́ pé sub times two anabi sallallahu alaihi wasallam náà ló sì kọ́ wa pé gbogbo obìnrin tí sọdáàkì rẹ̀ bá kéré ńkọ́ òun là lùbáríkà máa pọ̀ ńbẹ̀ mo rò pé orí nǹkan bẹ́ẹ̀ o àtàrà anabi náà láti ti máa kọ́ ẹ̀kọ́ sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá dáhùn ìbéèrè assignment ọ̀sẹ̀ tó kọjá á fún wa láǹfààní láti máa èlò gan-an four hundred dirham lè cost lónìí èlò ló lè cost lónìí so eléyìí ń jẹba sọtẹ́ẹ̀fì máa ma yìí tẹ́ máa san sọ̀dáàkì tó bá jẹ́ pé bá fẹ́ tẹ̀lé súnà lódodo because súnà yìí ṣe pé nínú nǹkan kan nínú nǹkan míì ká pa súnà tì téèyàn bá wá jẹ́ pé wo gold ńlọ́ba ní ntí islam tó ṣe ní òdiwọ̀n tó kéré jù téèyàn ó ní tí ó fi yọ zaka nínú owó gold òun náà ní ìṣòro na mìtkọ́lá ìṣòro na mìtkọ́lá ó sì jẹ́ ìṣòrúnà dínàrà twenty dinar mithqal kan dinar kan twenty dinar péré iná ní nǹkan tí èèyàn ò ní tí ó fi ṣe kíni tí ó fi yọ zaka. twenty dinar sọ́pọ̀ àbí ọ̀pọ̀ náà ọ̀pọ̀ kò pọ̀ ó súnmọ́ra wọn sálẹ̀dẹ̀ yorùbá ewu lẹ́mú ó pọ̀ hmm. ọ̀dà ṣẹ̀ríà islam sọ fún wa ọlẹ́nikẹ́ni tó bá pààyàn tó bá ṣe é sì pààyàn àbó kúkú máa ma pààyàn ẹ̀ńtọ́ máa ma pààyàn gbó láti mà kọ́ máa ma pa gbó láti mà pẹ́ nìkan máa ma pààyàn Na o na osalaada. Ma ọ bọrọ na ọ ma ama ka ma ama bọọlụ ya nsị ma amụle ya. Na nkwa onye isi kwelu ọka, ọ ma ama, ụlọ ọma lọkarị kpọm ma ama, ka ọ ma ama, ọbụla ọkarị kpọm ma ama. àmọ́ gbà táwọn ọlọ́nà tá a fi lè dọ́kàn rẹ̀ kò nìkan lọ́mọ tí ń bẹ lọ́kàn àtọ́lọ́wọ́n ọba tó ṣẹ̀dá rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwọn wà wò nǹkan méjì á wò orun tó fi pa á sì wo tí ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ so a rí i pé ńgbà tó pa ọwọ́ gágọ́ ọ̀kan lọ́kàn yọ ọkàn kò bò lórí nígbà ah, bó ń ṣe gbọ́rọ̀ lọ́ba sì kú ọwọ́ lásán ni àbábà mi ọwọ́ sẹ̀wọ̀n kí tíjà máa ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ á rí i pé kìí ṣe ọwọ́ lásán ok ta wá nínú wa ní ògbórí rẹ̀ kalẹ̀ ká fi ṣe experiment pé ṣé lásán ni àbí ọwọ́ tí èsè lásán sẹ̀wọ̀n kálukú yọ̀tàdí mẹ́yìn so eléyìí tọ́tẹ̀ máa ń bẹ láàrin wọn á sọ pé ọmọ àmà ṣe kínni ọmọ àmà pa ni ọ̀tẹ̀ tí ń bẹ láàrin wọn láàfin fi eléyìí ṣàpèjúwe.

ó lè mọ o ó lè ṣèṣì wà ní ìsìn wọn kọ́ ọ̀dájọ́ mọ generally ẹni tó bá fi mọ́tò gbá yẹn ni wà generally gbàtí ìsìnkórì rẹ̀ dàrú tí ìsìnkórì kan máa ti ń ṣe èèyàn lọ́wọ́ àbí òye wa rárá o táàfin rí tí ó fi hàn wá pọ́ màmá ni bí àpèjúwe ọkùnrin tí wọ́n máa bí bàbá yẹn dáa kọ̀ kọjá wọn ju mọ́tò yẹn sẹ́yìn kọ́rọ̀ ti síwájú so ìwọ sì gbà ah, wọ́n bí bàbá mi dáa nígbà tí èdè ń dìwọ́ náà so ọba sọ̀rọ̀ akọjá wájú rẹ̀ ọba tẹ́ ná mọ́tò so àpọ̀ mọ́ àmàpà ọ̀nà mo rò pé yé wa lábẹ́ òfin ọlọ́run. ẹni tó bá ṣèèṣì pààyàn yóò san díyà yóò tún ṣe kẹfàárà ọkàn ò ti kán dànù yóò sanwó ẹ̀mí yóò tún ṣe ìtaràn owó ẹ̀mí jẹ́ tọ́ èèyàn ìtaràn jẹ́ ìwọ ọlọ́run ìtaràn ẹnu kọ́ bọ́kùn lọ́rùn ẹrú tí ó bá rí ẹrú tí bọ́kùn lọ́rùn oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé láì jẹ́ ipò já láàrin ọ̀dà ẹni tí ó wá ṣèṣì pààyàn kèésùn ni ọ̀sán wò tanràn ẹni tó bá ṣèṣì pààyàn kèésùn ni ọ̀sán wò tanràn lábẹ́ òfin ṣẹ̀ríà ẹni tí ọ̀sán tanràn ni wọ́n ń pè ní al-aaqila yẹn àwọn fámìlì rẹ̀ pé etí rí ìwọ ògbóyè wá sílé fún wa ọ̀daràn wa bá wa ni bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́gbàá lẹ̀ àgbàtàn lẹ́gbọ̀lẹ́ rẹ̀ táwọn fámìlì ọba tó àbí wọn àní tó ó tún wọnú áàkìlà àwọn ẹni tẹ́ ń jọ ń ṣiṣẹ́ níbi iṣẹ́ kan náà àwọn náà tún tó ó tún wọnú wọn àwọn ẹ̀yà rẹ̀ tẹ́jọ jẹ́ mùsùlùmí tí nǹkan kan jọ pa yín pọ wípé ẹjọ jẹ́ yá ẹjọ jẹ́ kínní kan àwọn náà wọ́n darapọ̀ wọ́n tún darapọ̀ máa ń ti ń sanwó ohun títí tí wọ́n fi lè san tán. nítorí wàá gbé wa lọ ọbẹ̀ yẹn òní pé tí ẹ bá fẹ́ san díyà yẹn ọgọ́rùn-ún ràkúnmí lẹ́sàn ọgọ́rùn-ún ràkúnmí yẹn apá kan náà fuqaha wọ́n ní turabba' àwọn míì sọ pé tó hamas ọgọ́rùn-ún ràkúnmí yóò jẹ́ oríṣi mẹ́rin oríṣi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá ń sọ pé hundred divided by four ó jẹ́ twenty five oríṣi kọ̀ọ̀kan jẹ́ twenty five twenty five twenty five lápèjúwe nínú àwọn oríṣi twenty five twenty five yẹn ọ̀kan ń bẹ tí wọ́n ń pè ní khalifa khalifa ayi fi butuniha awladuha àwọn ètò lóyún nù. No àwọn jẹ twenty five sẹ́mi pé èèyàn gbà torí ẹ̀mí ẹ̀mí lọ́bọ̀ ẹ̀mí èèyàn so eléyìí jọ kàn so ó tún á fa àwọn oríṣi míì kún àwọn olùmọ̀kan sọ pé tuhamas wọn lọ sí oríṣi márùn ni kò ní jẹ́ mẹ́rin ẹni tó pè lóríṣi márùn ó túmọ̀ sí hundred divided by five ó jẹ́ twenty oríṣi kọ̀ọ̀kan twenty twenty lẹ́lọ́wà ike ọlọ́run àánú rẹ̀ ó tún ní pé owó yìí ńgbà tẹ́ bá san kìí ṣe kan náà ẹ máa san díẹ̀ díẹ̀ ẹ máa san díẹ̀ díẹ̀ ẹ máa san díẹ̀ díẹ̀ tẹ́ẹ̀fì sátá tọ́ ẹ wá sọ pé ràkúnmí báwo ò ní ràkúnmí ẹ san kí dinar ẹ san dinar ẹhẹn dinar mélòó ní àwọn àdúró fún ẹ̀mí èèyàn lówó ẹ̀mí òun náà ni alfu dinar one thousand dinar sọ́pọ̀ àbí ọ̀pọ̀ ẹ̀yin tó gbé wa lọ bẹ ní ká ẹ lè mà pẹ́mi èèyàn kọ́ ọ̀wọ́n kọjá àbíkíá kù táwọn èèyàn ń pa èèyàn pa púpà Nàìjíríà tẹ́mi èèyàn ò tiẹ̀ wá níláárí gan lójú wọn àti bí ẹ̀mí àwọn yàmúyámú bí ẹ̀mí àwọn ẹ̀sán sẹ́mi pé tó bá yẹ kí twenty dinar péré ìlú olówó tí ó yọ zaka ẹni tó wá pààyàn kọ́ one thousand dinar la ilaha twenty láàánú sàtì gbogbo owó ìfi yọ zakat àbí ẹ̀kọ́ ni gbogbo wàhálà abakaleke ẹ Onitsha Èkó ẹni kan ẹni tí ń ná London ẹni tí ń ná Paris ẹni tí ń ná New York àti ní twenty dinar ìyẹn wọn á lọ dáràn tí ó mú san one thousand dinar yọ àbí ò ní gbà wàláhì ó gbà àwọn ẹni tó dá sí lọ́rùn gan kọ́ àwọn náà gbà lọ́dún wọn kíta bá ní ká gbé gègéle èsì tẹ́ fọ̀ lálẹ́ yìí <laughs> inú ó di ẹ ma inú gan-an lówó ẹ̀mí gan-an náà rí kéde bí kò wá pààyàn kó ló nírú rẹ o torí bọ́ ló nírú ẹ ọlọ́run ní fi ọlẹ̀ bí ẹnìkan nù ẹni láyé ìgbà tó níyì ọwọ́ awálé ọ̀wálé ọ̀wá láti ilẹ̀ haúsá ọ̀wá jọ́mùtì wọn á lọ sóde ọtí agbó wa dàrú sẹ́yìn pé wọ́n máa lágbó dàrú ọpọlọ yìí náà ti lọ sí di kékeré wọn mú ọtí náà ní mọ́sálásí yìí dàrú àmọ́ agbó ọtí kò máa dàrú so ọ wá ní sẹ́yìn pé tí òmùtí bá mutí tọpọlọ rẹ̀ ti sá lọ lẹ́ẹ̀kan láàrin ó tún máa wá ọpọlọ ọmọ yóò máa charge lẹ́ẹ̀kan la yóò tún kú yóò tún charge yóò tún kú yóò tún já yóò charge bí ìmú bí ìmú mú náà ni yóò tẹná yóò tún pa yóò tún tẹná yóò tún pa wọn nígbà tí làákàyè rẹ wá ń charge báyẹn bàbá olówó wá sọ pé gbàdà èèyàn mélòó ló ti pa <laughs> so ní àtẹ̀tí ah, ìpẹ́ nìkan ó ní máa pa àwọn ọmọ olówó ẹ̀ ń sanwó ẹ̀ so ó túmọ̀ sí pé kí ni ọ̀mùtí ọba tún ṣe so àwọn àmọ́ pé àwọn owó ráńpẹ́ kan tí wọ́n mú ọlọ́pàá tí wọ́n fi gbé fáìlì pamọ́ kìí ṣe bẹ́ẹ̀ nu Islam o kò sẹ́ni tó lè bọ́ ọ́nú tí ó gbà ọ̀sánwó ẹ̀mí yóò pè ní. Hmm. so ìjẹ́ tó bá rí báyìí alfu ni wọ́n máa ń san lówó ẹ̀mí wàláhì kẹsàn-án kékeré millions millions of naira ni alfu dinar yẹn so eléyìí jẹ́ ti gold and silver kátó mọ́ a lọ síwájú abiwá léèrè lọ́sẹ̀ tó kọjá wípé nínú òfin ṣẹ̀ríà wọ́n sọ pé ọgọ́rùn méjì dirham eléyìí ti ṣe fàdákà silver láàánú tá a fi yọ zaka wọ́n sì sọ fún wa pé ogún dinar ti ṣe gold láàánú tá a fi yọ zakat báwo láti ṣírò rẹ̀ tí ó fi di náírà náà tọba ma dáhùn kọ dáhùn mhm. aleykum salaam. wọ́n gínà rẹ̀ mhm. ó jẹ́ four point two five grams. four point two five grams gold gínà rẹ̀ ó jẹ́. Uh-huh. four point two five grams. ẹ̀yọ́. Uh -huh so sábà gbé lọ sí turkey dinner ó máa jẹ́. tán ní bírò kan náà four point. Mhm. tọ́ba gbé lọ sí atm twenty dinars. ó máa mhm. jẹ́ eighty five grams gold twenty dirhams eighty. five grams. ṣùgbọ́n tí a check yìí tó ń ta gram yẹn kan tí ó ní thirty-nine dollars fifty thirty-nine àbọ̀ jẹ́. ó jẹ́ ó jẹ́ thirty-nine dollars fifty-eight cents. so taba times yẹn by eighty-five. gbọ́dọ̀ ti mọ̀ báwọn gbọ́dọ̀ ti ma kàn tán thirty-nine dollars. ẹ̀ ń sẹ́ mi pé máa yàtọ̀ láti ibìkan sí ibìkan bó lọ sí wa mú eléyìí. n'Amẹ́ríkà náà gan-an ọjà kan tún yàtọ̀ sọ́jà kan bẹ́ẹ̀ lẹ́rì lórí íńtánẹ́ẹ̀tì rẹ́gẹ́dẹ́ kásápẹ́ yìí mú eléyìí ọ̀ya thirty nine dollars fifty eight cents by so jẹ́ three thousand three hundred and sixty four point three cents. three thousand three hundred and sixty four dollars and ten cents. wọ́n á dá ìbájẹ́ sí náírà. náírà so ní ìbàdàn check yìí. èló náà ń sẹ́wó lónìí. ní according to central bank so one hundred. ẹ fi central bank gẹ sílẹ̀ èló làwọn sọ. fifty four naira seventy. irọ́ lásán nù. ìbàdàn multiply ti central bank lẹ lò ọjọ́ èlò. ìbàdàn tó jẹ́ five hundred and twenty thousand. ṣẹ́ẹ̀sì sí dáa ṣẹ́ẹ̀sì dáa ẹ̀ẹ́sì dáa o abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀. three thousand dollars three thousand three hundred and sixty-four eh, calculator three thousand three hundred and sixty-four times one hundred and fifty-four. five hundred. Five hundred and fifty-four. Five hundred. Eighteen thousand. Five hundred and. Eighteen thousand. uh huh. Elo ni kọ́bọ̀ 518000 five hundred and eighteen naira and fifty six okay mhm. very good dirham ńkọ́ dọ́là lẹ́mú àbí gold lẹ́mú na kila lẹ́yìn siro kila lẹ́yìn siro bó èyí tí ìkọlù wọn jẹ́ ó mhm. jẹ́ four point five grams. níbo lẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ báyìí. inú omi malaysia calculation. ó jẹ́ four point four point five grams. kì í ṣe twenty five ntí. kì í ṣe twenty five. so twenty kilo máa wá jẹ́ ninety grams of sugar. tí ń lé. Mm-hmm. owó dọ́là kan ní baby dj ó jẹ́ fọ́tí náírà ẹ̀rùkọ̀ fún àpò ẹ̀rùkọ̀ ọmọ dọ́là. dọ́là ti ló wọ̀ ṣé. the grams of gold. ok. the grams of gold fọ́tí dọ́là. ń bọ̀ ti rí báyìí. baby dj. bureau de change ti bo Malaysia. ah ṣé kò sí ní nàìjíríà ni. ẹ wá ń bọ̀ ẹ ń gbé wa lọ Malaysia ẹ ń gbé wa lọ sí America okay forty times. so a dollar is one fifty eight naira thirty five kobo. okay. so a a. ẹ ti times the dollar. No. by ninety forty by ninety. ó jẹ́ three thousand six hundred and nine. lẹ́yìn rẹ̀ lọ́wọ́ times by one hundred and fifty-eight thousand thirty-five three thirty-five kobo. one hundred and fifty-eight naira thirty-five kobo èló ló fún yín. ó di five hundred and seventy-one thousand four hundred and eighty-five. five hundred and seventy-one thousand. four hundred and eighty-five. four hundred and eighty-five naira. tọ́ ta ló tún gbìyànjú. aleykum salaam. àwọn àgbọn òfin wá pé dínà kan ó jẹ́ four point two five mhm. four point two five tálákọ̀ọ́kọ́ nù. wọ́n ní price gram kan ní náírà between six thousand and seven thousand. six thousand tàbí seven thousand naira. so tàbá times uh-huh. times four point two five. times. times no ṣebí dinar kanu ẹ ti kọ́kọ́ times with four point two five by twenty eighty five grams times seven thousand èló ló mú wa. five ninety five five hundred ninety five thousand. tọ very good ẹlẹ́kẹ̀ta nu àwọn yòókù nǹkan àwọn ti wo pé tá a bá dán wọn kúkú máa sọ sá alákòlàhálì gbogbo àwọn ìyànjú tó dáa ni walhamdulilayi ṣùgbọ́n kò sí kanú ẹ̀ tó dọ́gba wọn ìyànjú tó dáa ni ṣùgbọ́n kò sí kanú ẹ̀ dọ́gba because àwọn ibi tí àṣìṣe ti kọ́kọ́ wáyé òun náà ni pé. Pe kí ni nǹkan tí dinar kan wà ṣé dinar ayé ìsìn là ń sọ ni àbí dinar ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam dinar tán sọ ń bi dinar ayé anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin sì mọ̀ pé dinar yẹn yóò bẹ́ẹ̀ nǹkan tó rí à láti rí torí ẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n ní sampo dinar yẹn àwọn lọ́rọ̀ wọn jẹ́ final nínú kíni dínárì yẹn wọ̀n so àwọn tí wọ́n rí sampuru dínárì yẹn wíwọ̀n tí wọ́n wọ̀n ó jẹ́ three point five kìí ṣe four point five neither four point two five so ajẹ́kìtà bá sọ pé three point five times twenty equals to seventy grams so seventy grams yẹn. Yeah, ẹ sì wádìí ẹni wọ́n ń ta gram kan lélo náà náà wà àti ẹ̀fẹ́ eléyìí káyipẹ́ wọ́n ń ta ní forty dollars káyipẹ́ wọ́n ń ta ní forty dollars ebani times say forty by seventy two thousand eight hundred dollars tó sì dájú sọ dájú. ẹ ṣe sùúrù náà nísìnyí a ní seventy grams a ní one ta gram ẹyọ kan lélo one ta gram kan ní forty dollars ṣe forty by seventy lẹ́sìrò yẹn ọ̀dà. Yeah ó two thousand eight hundred dollars times one hundred and sixty. so bí a ṣe ṣírò zakat so iye gram tá a máa lò ní seventy iye grams tá a máa lò ní seventy grams àwọn abéèrè iye tí wọ́n máa ń ta gram kan so eléyìí tí dìsín à ń ṣe iyèméjì nípa price tẹ mú àyẹn fún gram kan à ń ṣe èméjì nípa price tẹ mú àwọn máa ń jù báyẹn lọ ìdínú tí ní sọ́ọ̀bù zakat fi ga ju iye nọ́mbà tẹ sírò nísìn lọ so àwò iye tí wọ́n bá ń ta gram ẹyọ kan so tí wọ́n bá mọ iye tí wọ́n ń ta gram ẹyọ kan àwò lọ́jà oríṣiríṣi tó wọ́n bá yàtọ̀ average wọn láàmú hour times ẹ̀ by seventy tí result bá ti jáde in dollars hour times ẹ̀ èlò ni wọ́n ń ṣe dọ́là kan lónìí sọ túmọ̀ sí pé nisọ́bù zakat lónìí ó lè yàtọ̀ sí iye tí nisọ́bù rẹ̀ jẹ́ lánàá ó sì lè yàtọ̀ sí iye tí ó jẹ́ lọ́la based on exchange rate tó bá jẹ́ pé dirham ńlá bá ní àwọn olùmọ̀wá tí wọ́n ní àpèjúwe dirham tí wọ́n ná láyé anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ wọ́n gẹ̀ẹ́tì pé dirham ẹyọ kan ó jẹ́ two point three grams dirham táyé ànábì nù ó jẹ́ two point three grams tabawa times two point three grams by two hundred kí ni ó fún wa four hundred and sixty grams. àwa béèrè lọ́jà èló ni wọ́n ń ta gíráàmù kan ti silver so a béèrè lọ́dọ̀ báńkì bí Central Bank so àwọn á ní gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn pé láàrin six thousand seven wọ́n ń tanra wọn jẹ ni á ní accurate price torí pé táwọn afẹ́ sírò ní ìsìnkọ́ gbọ́dọ̀ wà láàrin àbí òye wa nítorí pé tó bá di lọ́la kéyàmọ́ ọlọ́run lè mú wa sí ni pé bóòlù sí wa pé ní sọ́ọ̀bù zakat fún wọn báwọn so iye tí wọ́n ń ta gangan gangan hour. so our times ẹ̀ buy four hundred and sixty grams tó bá jẹ́ pé lówó tí èsè náírà ni a tún wá convert ẹ̀ sí náírà tó bá a ti pé result ni zakat báyìí láti máa ma nisabu zakat lára owó tà ná alhamdulilah tó bá wá jẹ́ pé oúnjẹ wóró la bá gbìn a sì ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àgbàdo gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọkà bàbà gẹ́gẹ́ bí ìrẹsì gẹ́gẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan wọn gbogbo àwọn eléyìí ayọ̀ zaka nínú wọn àbí àwọn èso aṣàpèjúwe wọn pẹ̀lú kíni dẹ́bínù tàbí inab so àwọn eléyìí wọ́n máa yọ zaka nínú wọn àwọn wọ́n gbọ́dọ̀ pé khamsatu awsuk wọ́n gbọ́dọ̀ pé khamsatu awsuk wíṣkù kan kú mọ́ oúnjẹ sì túnà wísíkù kan ó ṣètúnà sọ́à ọgọ́ta sọ́à àjẹpẹ́ sọ́ọ̀rù mélòó ìní hamsatu awusuku ó jẹ́ five times sixty three hundred ó ti di three hundred sọ́à sọ́ọ̀rù kan òun sì jẹ́ múdù mẹ́rin ti múdù anabi muhammed sallallahu alayhi wa sallam àjẹpẹ́ múdù mélòó. wọn á ní khamsatu awusuku ọmọ jẹ́ o three hundred times four ó di one thousand two hundred mots tá a bá dáko tẹ́lẹ̀ oko wa tọ́pọ̀ tó múdu ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì ètò kéré jù nù zakati gori, dúkìá yìí a sì gbọ́dọ̀ yọ a gbọ́dọ̀ yọ a yọ gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá nínú kọjá pé ushuru láàyò àbí kó jẹ́ nisful ushur one over ten tàbí one over twenty tó bá jẹ́ pé omi sánmà lọ́lọ́wọ́n bá bá fi mú kí oko yìí ó wù jáde àwọn ò ṣe wàhálà ń romi àà wàhálà ń pami kọ̀nà alówó kan a jẹ́ pé one over ten ńláyọ̀ kọ̀pọ̀ rárá ó sì kú nine over ten fún wọ́tọ̀ dáko àmọ́ tó bá ṣe pé wàhálà ló bá ṣe kéré oko yìí ó tó jáde ọlọ́run bá ṣèdẹ̀kùn fún ọ wípé ìdajì ìdákanu mẹ́wàá lọ́yọ̀ ètò jẹ́ ìdákan nínú ogun mélòó lọ́wọ́ ajẹ́ ajẹ́ múdù ọgọ́ta sixty ńlọ́yọ̀ tó wá kò sí wàhálà ńkọ́ one hundred and twenty ńlọ́yọ̀ alhamdulilayi. tó tó bá jẹ́ pé àgùntàn lèyàn bá ń sìn. alghanam yẹn lédè lárúbáwá ismu jins ismu jins tó máa ti sọ pé ismu jins ní nǹkan gẹ́gẹ́ bí al-insan ismu jins àbí òye wa gẹ́gẹ́ bí al ismu jins so tó máa ti pè nǹkan ní ismu jins ó máa ń ní ẹ̀ka àwọn kankan bọ́ sábẹ́ rẹ̀ àwọn ilé àná ń pè ní náwó ismu jins tahtahu anwa torí ẹni sìn gbà tán sọ pé alghanam ismu jins a jẹ́ pé under ghanam a rí kíni a rí ṣá a rí ma'iz a rí ṣá ma'iz a anz a tais gbogbo àwọn eléyìí under ghanam ni wọ́n wọ̀ a ra gbò a ra gùtàn a rí wúrẹ́ arógun fi gbogbo ẹ kí ni wọ́n ń pè wọ́n àgùtàn àgùtàn làá lè túmọ̀ rẹ̀ yorùbá because yorùbá ha Ala lọ́ndà àgùtàn kọ̀rọ̀ yé wa àbí wò lẹ́sẹ̀ pé àbẹ́ pé arágùtàn lábẹ́ mẹ́ẹ̀ pé gbogbo ni máa ṣe se wọ́n á ní tọ̀ màálù náà máa ṣe mẹ́ẹ̀ ni máa so ràkúnmí náà mọ́ ọ̀ lòun náà máa so ajẹ́ pé eléyà ń pè ní small james rẹ̀ ni pé ìgbà tí wọ́n ń sin oléwúrẹ́ olórúkọ oní ẹ e, wọ́n ti pè ògúnfe gbogbo ẹ̀ lápapọ̀ wọn ni wọ́n pé fọ́ọ̀tì kìí sọ oríṣi kan ló pé fọ́ọ̀tì ṣéṣà ká gorí rẹ àbí ògórí rẹ ògórí rẹ torí gbogbo ẹ̀ ni wọ́n ń pè ní kíni ghanam gbogbo ẹ̀ ni wọ́n ń pè ní ghanam òní sọ pé nítorí pé e, kìí ságùtàn torí pé bí àwọn àfáàyàn ṣe túmọ̀ rẹ̀ ni àgùtàn ló ń jẹ́ ghanam tẹ́lẹ̀ wọ́n ń pè ní ismu jeans ọ̀kárí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n kà pọ̀ ẹyọkanu rẹ̀ ló mú zaka sọpọ àbí ọ̀pọ̀ one over forty sọpọ kò kúkú pọ̀ wàláhì tọ́ wọ́n wá máa yọ one over forty títí tágùtàn rẹ̀ ó fi pé ọgọ́fà tó fi pé one hundred and twenty ẹyọkan náà lọ́ọ́ máa yọ tó bá ti wá di one hundred and twenty one ó di méjì èèyàn kan wá ń dọ́gbọ́n. owó tó tó bá ti pé one hundred and twenty one tí ní tọdún ọba ti yípo yóò mú kàtà ẹ padà ẹ̀yìn tọ ọlọ́wọ́n bá wa kò sì síbi òsèlè mú yàn ọlọ́wọ́n á ní kó gún ó kú tàn pé bóyá méjì lọ ẹ̀kọ́ yọ ọlọ́wọ́n á ṣe times ten ó kú kóòtù wo lẹ́yìn lọ báyìí so nítorí dé eléyìí báyìí nǹkan tí ò pọ̀ àbùrọ̀ máa dọ́gbọ́n eléyìí jẹ́ tẹ̀ ń tọ́ lágùtàn yàtọ̀ sẹ́yìn tẹ̀ ń tàgùtàn ẹni tí ń ta àgùtàn ìṣe ló ń dàbí bàbá tí ń ta búrẹ́dì àti mílìkì àti bọ́ǹvìtà àti valtin àti kìnní mélòó bẹ́ẹ̀ lẹ́yìn rí ẹ̀ẹ́dẹ̀gbọ́n nìkan máa ka iye àgùtàn tó ní tọ́ǹtà àmọ́ ẹ tẹ́ ń sìn ẹ̀ ń sìn wọn fún pípọ̀ ilé yẹn ni wọ́n máa ń yọ zakari àmì yìí tẹ ní tẹ̀ ń tà ẹ̀ sáà ni mo wò wọ́n rẹ̀ máa fún wọn lóúnjẹ náà ni títí tọ́lọ́ so eléyìí zaka owó ni wọ́n máa ń yọ fún tẹ́ bá tà zaka owó lẹ yọ fún ẹ dà pọ̀ mọ́ owó yín ẹ dà pọ̀ mọ́ owó yín àmì tó náwọn ẹran tí wọ́n tí wọ́n tí wọ́n ń sìn kí wọ́n lè dàgbà kí wọ́n lè pọ̀ àwọn eléyìí náà máa ń yọ zaka ń ẹ wá kíyèsí o ẹran tá a tún yọ zaka nínú rẹ̀ yushtaratu fihi àbí yushtaratu fiha as-sawm inú májẹ̀mú rẹ̀ ni kó máa jẹ ká kó máa jẹ ká kì í sì pa ẹran tẹ so mọ́lẹ̀ sẹ́wọ̀n kọ́ ẹ̀yin lẹ́yìn lọ́ọ́ owó wo oúnjẹ wá fún so èyí tẹ so mọ́lẹ̀ ń yọ zakanu rẹ o eléyìí lọ́dọ́ gbajù àmì ìtẹ́ filẹ̀ ta'kulu fi ardillah ti ń jẹ nínú ilé ọlọ́run kì í ṣe kíkẹ́ ẹ̀sọ́ ẹran lẹ̀ máa kọ́ máa lọ sùn sórí títì o kẹsẹ̀ ẹran lẹ̀ máa lọ kó gba àwọn jẹ nígbà o kẹ́ wọ́n ní ká sọ ọ́ lẹ̀ ah ah ìtumọ̀ rẹ̀ ní kíkẹ́ ẹ̀sọ́ sínú pápá kọ́ máa jẹ koríko lọ ńgbà tílẹ̀ bá sú kẹ̀tún dà wọ́n wálé bó ti jẹ́ pé inú pápá náà wọ́n so etu etí wọ́n máa yọ zaka ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹran yẹn sì gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ ẹran tí kèé ṣiṣẹ́ fún wa kò gbọ́dọ̀ fi roko kò gbọ́dọ̀ ẹran tá à ń gùn yọ ẹran tá a filẹ̀ ẹ̀yẹn sá àbí òye wa kò pé ẹsẹ kó gbẹ wọn kẹta fẹni tó fi dáko eléyẹn kò sí tó burú mbẹ so àwọn arú àwọn ẹran tí májẹ̀mú yìí pé sára wọn là máa yọ ní zakat so sẹ̀rí àwọn aṣọ pé tó bá gbé màálù lẹ́ bá ní kìí ṣe gbogbo màálù lẹ́ ti yọ zaka o màálù tẹ́ yọ zaka nínú rẹ̀ gbọ́dọ̀ pọ́gbọ̀n ọ gbọ́dọ̀ pọ́gbọ̀n òun náà kìí ṣe pé ń ta àwọn kára o yọ jẹ́ pé òun náà ń sìn kó lè bá a pọ̀ ni. yọ pọgbọn èyí tó kéré jù tí wọn fi pè yàn lólówó nu tí yàn bá ní màálù yóò pé alhamdulillah ọmọbẹ nínú àwọn ẹrù Ọlọ́run tó ní màálù àìníye so gbogbo àwọn eléyìí wọn yọ zaka nínú rẹ̀ àmọ́ àìyọ zaka nínú rẹ ṣáájú kó tó pé márùn àìyọ zaka nínú kó tó pé márùn gbà tó ṣe é pé márùn tó yìí ìrànyàn pẹ̀lú mímú kan nínú márùn yìí ah, yóò ní ìnira nínú tó lówó pé a fẹ́ ran aláìní lọ́wọ́ ràkúnmí ó sì pé márùn ká tó yọ zàká wọ́n wá mú ẹyọ kánú ràkúnmí wá rà wọ́n fún aláìní ojú rẹ̀ ọ̀pọ̀n àbí òní pọ́n yọ ọ̀pọ̀n gan o táì gbá yẹn létí ojú ọ̀pọ̀n ni pẹ̀tọ́ subhanallah islam ti dáa jù wàláì tó bá ni wọ́n bá ẹlòmíì lè ti islam ẹwòye wàhálà tí wọ́n á ṣe títí títí kíra kúnmi tó di giri wò kódà kí kíra kúnmi tó bí ma ṣé wà sá ni wọ́n á mẹyọ kan wọ́n ní zaka ni so Islam ó wò ó ní àgùntàn kan ni wọ́n yọ àgùntàn ẹyọ kan ni wọ́n yọ kí wọ́n lágùntàn kan jẹ́ síra kúnmi kanari one over seven àgùntàn kan síra kúnmi kan ó jẹ́. one over seven nínú àdìsí kan one over ten ṣùgbọ́n màálù ní gbogbo ìgbà one over seven ló ń jẹ tó ẹyin nu gbogbo adúrú ràkúnmí yìí báyìí tabalọ́jẹ́ one over seven ajẹ́kí seven times five thirty five inú thirty five wọ́n ti ní kó ṣe kí ni kọ́ yọyọ kankan á ní wàhálà so eléyìí ń jẹ́ báwọn tọ́ tí márùn tó bá tún kún márùn tó bá tún kún márùn tó tún kún márùn àgùntàn náà sani lórí gbogbo márùn àgùntàn kan ayé pé nínú mẹ́wàá ńkọ́ nínú mẹ́ẹ̀ẹ́dógún nínú ogún títí tí márùn yìí pé márùn tí márùn bá pé márùn ó di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá ti di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà náà ló tó yọ ràkúnmí kan ló tó yọ ràkúnmí kan wọ́n ń pè ràkúnmí kan yọ ní kíni bintu makhab bintu makhab èyí tó ṣe pé ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lóyún lé ńlọ́yọ̀ yẹn ràkúnmí tó ti pọ́dún méjì tó wọnú ọdún kẹta ńlọ́yọ̀ ṣé ó túmọ̀ sí pé kò sí wàhálà ń bẹ wàláhì tá a bá tó rí látò gba ibùnú labun ètí ìyá rẹ̀ ti bí lé tí àbúrò rẹ̀ mú mú lọ́wọ́ sẹ́wọ̀n kó ń dàgbà ju Bintu Makhad lọ ya ti ẹsẹ̀sẹ̀ lóyún lé ní. tọ́ eléyìí jẹ́ ìdẹ̀kùn tó wà nínú ẹ̀sìn Islam. Islam ó sì wòye sí gẹ́gẹ́ bá a ṣe má pèjọ wa ní ìgbà kan Bintu Makhad ìgbà kan Bintu Labun ìgbà kan Hiqqa ìgbà kan Jaza' ń wo ọdún àwọn ràkúnmí ẹ̀ síra àwọn bí ràkúnmí bá ṣe pọ̀ tó. nítorí pé islam ọ̀fẹ́ fara ni ọ́ islam ọ̀fẹ́ fara ni ọ́ tọ́ba à ń lọ́dọ̀ tiwa ẹgbẹ́ àìsàn ràkúnmí kọ́dà àìsàn pẹ́pẹ́yẹ gan so ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun tó sá sòfò tó ọmọ ntọ́lọ̀ lè ṣe lọ́la ọmọ ntọ́lọ̀ lè ṣe lọ́la kí wọn náà dẹni tó ní àfonúfojì kan tó kún fún ràkúnmí kò ṣòro fọlọ bẹ́ẹ̀ náà ni màálù kò ṣòro fọlọ àwọn eléyìí sì ń bẹ́ẹ̀ nù tí. ọlọ́mọ tètè fà àlùbáríkà sí fẹ́ rú tó bá jẹ́ pé a bá kà á kún kìí ṣe fúlàní nìkan lọ́yẹ kọ́ máa sin màálù tó bá yẹ pé a bá kà á kún so náà ń bẹ nínú pàtì agriculture tó ṣe kí tá a bá mójútó ọ̀yàrá mowó wa ọlọ́run sì máa sábà bá àwọn ẹrú fà àlùbáríkà sí. Tá pé kìí sáwọn nìkan la ní màálù lágbọ̀n ọ̀dọ́ wa o mo mí ni pé láfíríkà ń bì kése yorùbá o sẹ́wọ̀n pé yorùbá màálù bá o so láfíríkà ń bì kìí sáwọn nìkan la la dá màálù ni àwọn ẹ̀yà míì náà lágbàńlá yìí wọ́n ní màálù gẹ́gẹ́ bí Asian continent Europe continent America so bó làwọn ṣe ń sin tiwọn bó ni wọ́n ṣe ń sìn tó fi rọ̀ wọ́n lọ́rùn tí ò di wàhálà sọ wọn bẹ́ẹ̀ nù nǹkan tó yẹ pé táwọn èèyàn bá lè pawọ́ pọ̀ wọ́n lè ṣe bọ́ tó nídìí sùúrù gan ó nídìí sùúrù tó pọ̀ nítorí pé tí sùúrù bá kún èèyàn rí pé iṣẹ́ tó lálùbáríkà gidi ni ó ní àlùbáríkà gidi so eléyìí ọbẹ̀ nù àwọn nǹkan tó ṣe pé tá a bá mójútó téèyàn sì ni, èèyàn gbọ́dọ̀ máa yọ zaka nínú wọn. ṣẹ̀ríà Islam kò gbà ká mú tí ó pa olówó lára nínú dúkìá rẹ̀ gẹ́gẹ́ bí zaka kó sì gbà ká fún láìní ní tí ò ní tó ní zaka torí kọ́mọ́bàjẹ́ pàṣàbò ṣiṣẹ́ nìkan nínú àwọn méjèèjì ntí Islam tó ṣe lọ́rùn àyàn pé wọ́n yọ nínú owó olówó fáwọn aláìní ọjà tí ó tó aláìní kò sì ní kí wọ́n fún aláìní ní nǹkan tí ò ní tó nítorí kọ́ mọ́ kí wọ́n sábò sísò náà ìjẹ́tẹ́lẹ̀ bá yé wa á tara rẹ̀ mọ̀ yìí pé Islam kò sábò sísẹ́ nìkankan nínú àwọn méjèèjì a ti mọ̀ pé tí wọ́n bá dá olówó dá owó rẹ̀ ohun tó súnmọ́ òun náà ní pẹ́ẹ́nìkan ò ní yọ zakat owó rẹ̀ o so ṣùgbọ́n gbà tó ṣe pé mídíétọ̀ kan wà láàrin òun náà lẹni tí máa ń ṣèjọba láàrin wa ẹni tí ń ṣèjọba láàrin wa yìí báyìí òun ni ó máa gba zakat lọ́dọ̀ àwọn olówó yóò máa dá padà fún àwọn ẹni tí kò ní tí ò bá wá sí ẹni tó wà láàrin yẹn tí wọ́n rò pé tó o bá lówó tó bá sì bí ọ láàrin rẹ sọlọ́n tó rò kó ọmọ kó kalẹ̀ hàn tó bá ní wọ́n ọmọ yọ láàrin wọ sọlọ́n láì jẹ́ pé nìkan á bí ọ léèrè sọ̀rọ̀ ọ̀run kó ọmọ kó zaka yẹn kalẹ̀ kọ̀rọ̀ ọ̀run o kálukọ́ ọmọ wò pé ta ni ó mú mi gba tí wọ́n kúkú mà wọ́n mọ̀ kó ló arò tí ì yọ torí ẹ̀ ní Islam ṣe é pé kó ọmọ gbà lọ́wọ́ rẹ kó ọmọ fún aláìní. tó eléyìí jẹ́ ibi tá a dúró sí lónìí yìí báyìí káwa mọ̀ ìpè islam ó sọ àwọn ẹni tá a fún ní zaka ó sọ àwọn ẹni tí a fún ní zaka ó pín wọn sí oríṣi ọ̀nà mẹ́jọ ó pín wọn sí oríṣi ọ̀nà mẹ́jọ àwọn ẹni tó ṣe páìní ni ó mú wa fún wọn àwọn ẹni táyì ni tí wọ́n tún ju tàwọn alákọ̀ọ́kọ́ lọ ṣẹ̀rí àtúnyà lè lo owó zaka láti bọ́kùn lọ́rùn ẹrú nítorí pé òun ló ní ká mú wọn lẹ́rú nítorí ká mú wọn lẹ́rú gun òun náà ló tún ní ká tún tú wọn lẹ̀ pẹ̀lú owó zaka bákan náà onírìn àjò ẹni tó ṣe pé rìnrìn àjò owó wa tán máa lọ́wọ́ kò bá àti ẹ̀jẹ̀ pé lówó nílùú wọn ṣẹ̀rí àtúnika fáwọn náà nínú zaka yẹn àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ àti gba zaka jọ ń kọ́ lọ́dọ̀ àwọn olówó ṣẹ̀rí àtúni àwọn náà lè gbà nínú rẹ̀ sẹ́yìn mọ̀ pé tó máa ní wọ́n lè gbàánu rẹ̀ kò ní jẹ́ wọ́n jí lẹ́nu ẹ̀ máa ní ẹ̀yin náà lẹ́tọ̀ sínú rẹ̀ wọ́n fún yín kò ní jẹ́ kó kàn pamọ́ ara ti àwọn ònù torí ẹ lè jólówó ẹ̀yin tẹ̀ ń gba zakajọ yẹn ẹ lè jólówó bọ̀ tí wọ́n lẹ́yìn náà tún wà ní táìtù sí sẹ́yìn pé kò ní jẹ́ mú nǹkan kan pamọ́ ṣùgbọ́n kan wọn ti rọ̀ ó ti lẹ̀ fẹ́sìn Islam wọ́n kàn retí ta ni ó ṣe dáadáa díẹ̀ sáwọn ni tẹ́ bá ti ṣe dáadáa sí wọn wọ́n ṣe tán láti gba Islam ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé ọ̀dà tá a bá fún wọn tí wọ́n bá gba Islam ńkọ́ wọ́n lá gbowó wa padà ni bẹ́ẹ̀ ni tẹ́ bá fi lè kó fún wọn tí wọ́n bá gba Islam ẹ̀ gbowó padà ni torí ẹni Umar láyé tiẹ̀ ó ní ohun òròpọ̀ yẹ ká tún fún ẹni tí èsè mùsùlùmí lówó má torí alhamdulillah àwọn mùsùlùmí ti pọ̀ débi kó àbùkátà anybody so àwọn olùmọ̀ràn sọ kọ́ da tá a bá fún al-mu'allafatu qulubuhum tí wọ́n gbowó tí wọ́n dàápò tí wọ́n tún ń ṣe kèfèrí wọn lọ ẹ níta fún yín jò ní ẹ̀sà wò ní má ti kó fún yín sí dàápò pé àfún yín mọ́ ẹ fẹ́ bákan náà ẹni tó jẹ gbèsè ẹni tó jẹ gbèsè kò sí tàbí ṣùgbọ́n ẹni bú ni lójú ẹni tó jẹ lówó tásìkò àti sanwó bá ti tútọ̀ bá rí san ó rí pé ẹsẹ̀ tiẹ̀ gan òwúwo ò ní fẹ́ rìn pàdé ẹni tó jẹ lówó islam ọ̀ wá fẹ́ kọjá pé àríra wa á máa bẹ̀rù àti kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wa àríra wa á máa wò pé tọ́ ọlọ́run lọ́mọjú ti fi ń wò mí báyìí so islam ni ẹ máa bá wọn sanrú gbèsè yẹn kẹ́lẹ́ bá ṣàtúnṣe láàrin ara yín bákan náà tó ń jagun fi sabilillah torí àti gbẹ́sìn ọlọ́run ọba ga islam tún ní kẹ́ fún wọn nínú owó zaka tọ́ ẹ tẹ́ bá sọ wa fi sabilillah ni o wa fi sabilillah tó lọ́n sọ yẹn ni pé jihad ìsìnkú ẹnìkan fẹ́ kọ́lé kí ó kẹ́ lọ gbowó zaka àbí mọ́sálásí kẹ́ gbowó zaka gbogbo eléyìí báyìí wọ́n fi owó zaka sí. wa fi sabilillahi tó lọ ń bẹ̀ jihad ni. bí kọjá pé ẹni tí ń lọ jagun afúnlówó tí ó fi lẹ́ẹ̀lé fáwọn ìyàwó rẹ̀ àbí ara ọkọ̀ ogun ara nǹkan àjọ ogun nínú owó zaka gbogbo eléyìí a lè fi ṣe. àmọ́ pé fi sabilillahi káfi máa fara fi sabilillahi káfi kọ́ lè kí ó káfi kọ́ mọ́ṣáláṣí rárá o eléyìí wọ́ọ̀kfù lọ́lọ́ wa à ń pè owó kan ní wọ́ọ̀kfù iná fi máa ń kọ́ mọ́ṣáláṣí wọ́ọ̀kfù òní wọn máa fi kọ́ lè kí ó wọ́ọ̀kfù òní wọn máa fi kọ́ lé ẹ̀kọ́ òní wọn máa fi máa fara lórí lórí ọ̀nà táwọn yóò fi máa rọ́nà gbà eléyìí jẹ́ bó ṣe jẹ́ tọ́ tó bá ṣẹlẹ̀ yìí pé ẹni tá a fún ní zaka lẹ́mìíyẹ́kùn mọ́ṣáájà kìí sàláìní kìí sàláìní tí ń bùkátà àmọ́ a ti fún zaka owó tá a ti fún sísun kò sáǹfààní kankan bẹ̀ fáwọn mùsùlùmí kìí sọ ń gbèsè kìí ṣe ẹnìkan tó jẹ́ rúta fẹ́ bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ kìí ṣe ẹnìkan náà ẹni tó ń kó zaka jọ a pé owó tá a fún yín àti ìríyàn fún o a gba owó ń padà ni o ẹni kékeré ṣèṣì fún olówó ń zàkà ẹ gbowó padà ni o kẹ́ ẹ lè bá a fi sọwọ́ sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí torí ẹ ló ṣe jẹ́ pé tó máa ń pín zakat tí wọ́n bá ti mọ́ra rẹ pé èso lòṣì má lọ tó ń bẹ̀ o torí tó bá gbà kí lọ gbà haram ọ̀tọ́ sí ọ ẹni tí fẹ́ ọ̀tọ́ sí ní ìpè lára mu òwe àwọn tó fẹ́ jẹjẹkújẹ nù ẹ̀hẹ́n tí wọ́n bá ti jẹ́ tọ̀ ọ̀ gbọ́dọ̀ nítorí zaka àwọn ṣe láti ran aláìní lọ ní wọ́n sì ṣaláìní kí wọ́n á ní tó wá fẹ́ lọ gbà sí sọ̀rọ̀ kí gbígbà tiẹ̀ ó di aláìní lọ láti gbà tó ilé ìjẹ́bù sì jẹ́ ẹni tó bá ní béèrè kò sí alaikum salaam. ní ẹ̀kọ́ ẹ sọ nípa àwọn tí àwọn pé intensive system wọ́n fi ń ṣe wọn kọ́ ilé fún wọn wọ́n á ṣe kéèkì wọ́n á dẹ̀ ràgbà bẹ́ẹ̀ pé ẹ máa máa pọn ọdún jẹ wọn jáde lọ sí ẹ̀rọ ẹ̀dúrà àwọn yẹn ò ní. ṣé ńgbà koríko wà ń bẹ táwọn ẹran ń jẹ tọ́jọ́ pọ́lọ́ ló mú hù àbáwọn ló lọ ra koríko wà wọ́n ní lọ ra èrí wá àní yọ zakanu rẹ. ẹni ń jẹ ló bá pọ̀ ní. bẹ́ẹ̀ nítorí pé náà òfin ṣẹ̀ríà ó náà ti náwó ti ṣe wàhálà ìdínà tí òfin ní yọ zaka. tí ẹ wá ní owó yẹn fún ara èèyàn tí ẹ dẹ trust ara èèyàn pé mo ní owó báyìí mo dẹ ní yọ zaka mi èèyàn lè yọ fún ara rẹ̀ tí ó lè wo ẹni tó lè lọ fún tí ó lè lọ fún. sẹ́ni tó lówó tó lè dá ayọ̀ kó kọ́ má retí kó wọ́n á gbà lọ́wọ́ àkọ́kọ́ ní ìsìnkàn sẹ́ni tí wọ́n á gbà lọ́wọ́ èèyàn mà ìgbà tí ò ti sófin ẹ̀sìn Islam tá à ń lò tófin ẹ̀sìn Islam bá wà tá à ń lò olórí àwọn mùsùlùmí tó jẹ́ khalifa amirul mu'minin òní ọ̀pọ̀ àwọn kan láṣẹ pé kàn lọ gba zaka gbọn bí ìwà lọ gba zaka gbọn bí ìwà gba tí o ti sí ma so ọkù sáàrin yín àtọlọ oníkálukú individually ní ọmọ yọ zaka rẹ nísìnyí àwọn bùkátà láti sẹ́ẹ̀tì zaka panel pé kàn lọ máa gba zaka lọ́dọ̀ àwọn olówó nítorí ká sọ̀rọ̀ alókọ tí èsè tiwa àbí òye wa àwọn èèyàn mọ̀ pé à ń gbawó à ń jẹ ni ẹ̀rí tó tún pààrọ̀ mọ́tò owó wa ni ẹ̀rí tó tún pààrọ̀ aṣọ owó wa ni so ìwọ náà ní kọ́ rẹ kọ́ sírò rẹ kò gbé gègé le tó ti pé iye òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zàká ó tún jù bẹ́ẹ̀ lọ gbogbo owó ẹgbẹ́ sí under forty naam. ṣé mo lè fún ẹni tí mo ẹni tí mo tí mọ̀lẹ́bí wa táwọn bá ní àbá ti fún gbogbo aláìní nínú mọ̀lẹ́bí wa á tún wá fún alábàágbé wa tí ò ní. so nítorí pé tẹ bá fún mọ̀lẹ́bí yín ẹ gbalada méjì ẹ gbalada pé yọ zaka ẹ tún gbalada pé sokùn ẹbí pọ̀ so bẹ́ẹ̀ náà lálábàágbé ẹ gbalada pé yọ zaka ẹ tún yọlá ẹ gbalada pé ṣe dáadáa sálábàágbé naam aleykum salaam àmọ́ alábàágbé yẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí o. mọ̀lẹ́bí yẹn náà gbọdọ jẹ́ mùsùlùmí o náà. tí wọ́n fi ṣe kí ni. rárá o náà la sọ pé kọ̀tọ̀ kọ̀tọ̀ torí pé àwọn owó táwọn need láti kọ́lé fọ́mọ òrukàn <coughs> owó tí wọ́n need láti ṣàánú aláìní tí wọ́n ń bá wọn wọ́ọ̀kù ni wọ́n máa fi ṣe lẹ́yìn kí ẹ ṣe zakia kí ẹ ṣe zakia fún wọn lówó zakia. owó mi táàkà mú jáde nínú dúkìá kó afẹ́ fi ṣe tọ́lọ̀ á bùn rẹ̀ kọ́ máa jẹ́ tèèyàn sọ ni ń bẹ́ẹ̀ nu sọ́dà kọ́tún jẹ́rìíyà sàrà àti kì í tán tí máa ṣẹ́kù lẹ́yìn ikú èèyàn. ìmọ̀ tí yẹn bá ṣírò iye tí àkàjẹ́ ní ogún tó ti depend country tẹ́yìn bá ń gbé kí ni wọ́n fi ń válù owó yín tó bá jẹ́ pé gold wọ́n fi ń válù owó yín gold lẹ́ẹ̀mà gbélé tó bá jẹ́ pé silver wọ́n fi ń válù owó yín silver lẹ́ẹ̀mà gbélé so central bank ló lè làjà bi central bank léèrè pé kí ni wọ́n fi ń válù náírà because àwọn kọ́ńtìrì ilé ayé wà tó jẹ́ pé silver wọ́n fi ń válù owó tiwọn so but gbogbo àwọn ìwé tá a rí tán kọ nípa nàìjíríà yìí gold làwọn fi ń value ara wọn but àti confam ẹ lọ́dọ̀ bank bíi central bank àwọn ló lè sọ fún wa pàtó kí lẹ́yìn fi ń value náírà yìí ṣé gold ni àbí silver naam aleykum salaam. lágbọn bo lágbọn bo kò yé lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ̀mí mùsùlùmí àti ẹ̀mí kẹfẹ́rí ẹ̀mí ni ọlọ́run sì ṣe ká pa ẹ̀mí mùsùlùmí léèwọ̀ láì jẹ́ kó lẹ́tọ̀ọ́ síbẹ̀ tó bá sì lẹ́tọ̀ọ́ síbẹ̀ èmi àbí ìwọ kọ́ ni ṣẹ̀ríà kọ́ sọ pé ká pa òfin ló máa ń pààyàn tófin bá pààyàn kò ní bí wàhálà àwọn téèyàn lásán bá kàn lọ pààyàn pé torí ọjẹ bí ikú wàhálà ni ó torí pé àwọn mẹ̀lẹ́bí tiẹ̀ náà ní fìwọ náà lẹ so torí ẹ ọ á lè wọ sùnsùn kó wípé torí pé kèfèrí lélẹyìí kó lè mú kó pa kó ní kèfèrí ń bánzá kó bá pa káwọn kan ó lé wọn náà mú ó lé wọn náà mú ó sì jẹ wọn sọ tí ò yẹ káwọn pé mùsùlùmí ń bánzá. àwọn pé wọn náà ti banzalize òun náà àwọn náà ti banzalize wọn náà torí ẹ eléyìí jẹ máa ṣùgbọ́n náà wá kébèrè tẹ̀ ń ṣe ni pé ǹjẹ́ tí mùsùlùmí bá pa kèfèrí ṣé wọ́n ti torí kèfèrí yẹn pa mùsùlùmí àbí tí mùsùlùmí tó bá pa kèfèrí ṣé iye díyà mùsùlùmí náà wọ́n san fún kèfèrí tí mùsùlùmí bá pa kèfèrí lábẹ́ òfin ọlọ́run wọn ò ní ti torí rẹ̀ pa mùsùlùmí o wọn ò ní sọ pọ̀ o àmọ́ wọn ní tìtorí rẹ̀ pa ọ́ sòṣì wọ́n jìyà oríṣi mi bákan náà tó bá kí mùsùlùmí lọ pa kèfèrí díyà kèfèrí kìí ṣe bíi díyà mùsùlùmí díyà kèfèrí kéré jọjọ sí díyà mùsùlùmí náà àmọ́ kò bá jẹ́ kèfèrí lọ bá wa pa ó ṣe kàfàrà tó bá kí kò ṣe sí pa ni kàfàrà kọ bọ́kùn lọ́rùn ẹrú àbí kọ́ gba oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí naam aleykum salaam. ẹ àlàyé gbogbo eléyìí ń bọ̀ wọ́n ní owó zakat táwọn bá yọ táwọn pín sóríṣi ọ̀nà mẹ́jọ yẹn ni àbí èèyàn lè kó fún èèyàn kan ṣoṣo nínú wa ẹ̀ pọ́lísì yẹn mẹ́jọ la kà ní ìsìtọ́lọ̀ ń wí ṣé agbọ́dọ̀ rí miski afukọra olùmọ̀sákìn olùhàmìlínà alẹ́ olùmọ̀láfàtú kòlóòbù wọn fẹ̀rẹ̀kọ́bì wọlgárì mìíràn ọ̀fi sẹ́bìlì láì wọ́pìnì sẹ́bìlì pa agbọ́dọ̀ oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ àbí tá a bá ti fún ẹnìkan ó ti tó sọ ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ ìmáàmù Ṣáfi'í sọ pé agbọ́dọ̀ fún àwọn oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ ok àrò oríṣi kan mọ́ gbọ́ láti àṣe ó lè tọ́ bá wà nù gbogbo wọn náà lẹ́gbọ́dọ̀ fún so lọ́dọ̀ àwọn ìmáàmù Malik àtàwọn mi wọ́n ní kò burú kọ́lá kó sí pé èèyàn kan ló kó gbogbo ẹ̀ fún àmọ́ under condition wọn kì í fúnyàn ní gbogbo owó zakat tó bá pọ̀ tó ní iye tó fẹ́ yọ zakat ní oṣù tó ó tó five hundred thousand lápèjúwe ó gbogbo ẹ̀ fún yàn ṣùgbọ́n ìtọ́ tó lè kó fún yàn gẹ́gẹ́ bí àwọn aṣíwájú náà àwọn tàbí sọ náà ní ìdajì ní yẹn ni pé ó kan two àmọ́ wàá ní kó fún jù bẹ́ẹ̀ lọ sẹ́mi pé níta fẹ́ achieve a fẹ́ dín àwọn aláìní kù sẹ́mi pé poverty eradicating committee irọ́ lásán tán dálẹ̀ náà ń já àwọn náà làwọn fẹ́ dín àwọn aláìní kù ní sẹ́ wọ́n rí wọn dín kù wọ́n tún pọ̀ sí ni tẹ́níjọ́ta bá ti gbowó tẹ́nìkan náà jínú wọn tírílíọ̀nù sẹ́wọ̀n kó gbé tán bá láwọn fún yín hàn ẹ̀yin alábẹ́sẹ́kẹ́lé ẹ̀yin alábọ́ọ́dé ẹ̀yin kìnnìkan wọ́n yà hundred thousand ìwọ́n yẹ pé lo wa lọ hundred thousand lẹ́gbẹ̀ẹ́ tírílíọ̀n tẹ́lẹ̀ ikú lọ́ba rí pósì rẹ̀ ó tún yanu sí i. so ṣùgbọ́n nu ṣẹ̀dá ẹ̀sìn Islam tó máa fún ẹ kápẹ́ fún ọ ní two hundred thousand lápèjúwe ṣẹ̀ríà alágbọ̀n ọ̀dọ́ tiẹ̀ àwọn òpó àti mú ọkọ̀ olóko àìní sẹ́mi pé ọ̀rọ̀ pé no interest ẹ kekere kékeré tiẹ̀ ni kò ṣẹlẹ̀ àní wọ́n bùn ọ́ wọ́n bùn ọ́ gbogbo owó yìí ah ọlọ́mọ sí yẹn láláì lérò tó máa gbogbo adúrò owó fún yẹn wọ́n á jẹ́ pé gbàgbọ́n lè wọ́n máa lọ jẹ aláta tí gbogbo owó tán sídìí ìranù sídìí ìrégbè sẹ́wọ̀n kí kéèyàn plan pé inshallah títí ọdún tí ń èmi náà ti wà á nu ẹni tó yẹ kó yọ pé at least màá lè kọ́ dé tilẹ̀ lọ́dún tí ń bọ̀ pé tọ́dún mi bá tún dé o lẹ́yìn ọdún tí ń bọ̀ yìí èmi náà máa yọ zaka èsì pé ká gbowó ká tún wá fún kọ́lẹ̀ pé má gbàgbé mi lọ́dún yìí o gbogbo eléyìí ẹ̀ mọ́tò kòlóòbù ni gbígbà tẹ́mi ọkàn ti kú so eléyìí jẹ́ nǹkan tí sẹ́rí àfẹ́ achieve gbàtọ́ máa fún ẹ lówó yun pẹ̀lú ògbó ọlọ́ngbà tí wọ́n náà bá develop ẹ̀ ọ wà nínú ẹni tí ó máa fún yàn ní tí ò tún aleykum salaam. nínú àwọn àwọn ọ̀gá wọn ni kọ́sí àwọn ọ̀gá ẹ̀jọ̀ sí ìdánilẹ́yìn gbogbo ẹ̀sìn tá a máa ń ṣe ok wọn ni khashia ń bẹ nínú ìbáda khawf ń bẹ nínú ìbáda so khashia náà ni khawf khawf náà ni ìbáda ah, khawf náà ni khashia but lọ́dọ̀ àwọn olùmọ̀ nígbà tí gbólóǹkan bá ti wá tí ọ̀rọ̀ kan ìtumọ̀ kan bá ti wá pẹ̀lú gbólóhùn pípọ̀ <coughs> wọ́n máa ń tíráì láti fún nítumọ̀ tó yàtọ̀ síra wọn. nítorí pé al-ikhtilafu fil mabna yaqtadi ikhtilafan wípé tí alifábẹ́ẹ̀tì tó construct word tó máa ti jọ yàtọ̀ síra wọn ìtumọ̀ àwọn náà ń kọ́ yọ yàtọ̀ síra wọn ṣùgbọ́n kọ́tùrù mushtarak tó yẹ kó o so méjèèjì pọ̀ khawfu khashiya náà ni khashiya khawfu náà ni ìtumọ̀ rẹ̀ ní kíni ìbẹ̀rù tí méjèèjì bá wá pàdé wọ́n lè lo khawf fún tó hàn khashiya fún ìtọ́pamọ́ àbí òye wa so wọ́n bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe máa differentiate so àmọ́ tá a bá fẹ́ mọ ìyàtọ̀ pàtó tó lè wà láàrin méjèèjì pípé khawf àti khashiya á padà sínú anihaya fi gharib al-hadith. لابن الأثير النهاية في غريب الحديث لابن الأثير وصف أكن تما خوف يوصف أكن تما خشية tí méjèèjì bá pàdé nínú ọ̀rọ̀ báwo la ṣe máa lò wọn. ẹni bí yorùbá náà nísìn tó bá kọ́ àwọn bá ń túmọ̀ ọ̀rọ̀ à ń kọ̀wé à ń túmọ̀ ọ̀rọ̀ àrí àyà kan khawfu wa khashiyatun wa àá fẹ́ túmọ̀ rẹ̀ a lè lo khawf fún ìbẹ̀rù ká lo khashia fún ìpayà so something kí ni ìpayà kí ni bẹ̀rù èmi kankan náà naam aleykum salaam. àsìkò ṣé December lẹ́yìn wa kí ni àwa wà báyìí sọfàr là wà ẹ̀yìn December ẹ máa bọ̀rọ̀ yìí lọ ẹ máa bọ̀rọ̀ yìí. <laughs> naam according to Gregoria okay. okay. wọ́n máa ń kóra àwọn jọ́njọ́ ọdún àbí nínú December generally. àsìkò ọdún la mọ̀ tó máa ń ṣe bí àwọn tó máa ń fi islamic activities tí wọ́n fi sí uh, december twenty fifth àti january first so kékin ni arisi so that àwọn mùsùlùmí ò fi ní jẹ nínú ọdún ẹran àbí nǹkan ọdún àwọn tí èsè mùsùlùmí àwọn òrìṣi kódà àrípọ̀dà àrípọ̀dà torí pé ń bẹ nínú kẹ́yìn náà ń kọ́ sí wọn torí pé njọ́ yẹn nígbà tẹ́yìn náà ṣìṣì ara yín síbi kan tẹ́ kámpù síbi kan nígbà tẹ́ bá tú jáde kí lẹ́yìn náà ṣe wọn kẹ́yìn náà bá wọn sọdún náà ni àbí òye wa ẹ̀ pé wọn lẹ́kítọ̀ kan àti lẹ́kítọ̀ síjọ́ náà ẹ̀ torí kọ́ àwọn mùsùlùmí àwọn túmọ̀ kọ́ àwọn mùsùlùmí ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wọn kọ̀ wọn lánàá àwọn dàbí ewúrẹ́ tí wọ́n bá wí tí è gbọ́rọ̀ ẹ ti tilẹ̀kùn kọ́ mọ́rọ́ náà jáde bẹ́ẹ̀ lọ́ fẹ́ jọ náà so kò need kẹ́ máa fi program yín sí àsìkò ọdún àwọn kèfèrí torí man tashabbaha bi qawmin fa huwa minhum so gbogbo nǹkan tẹ́ bá ṣe kò nídìí pé kíní ká ivc àsìkò jẹ àsìkò ọdún àwọn kirió àbí kíní kan january ẹnìkan náà lẹ́kítọ̀ kan àsìkò ọdún kíní kan irú ìta máa ń ṣe lẹ́kọ̀ọ́ rẹ́gẹ́dẹ́ kọ̀tọ́ torí pé túmọ̀ sí pé dáwọ̀ àyìn kò lápa tí dáwọ̀ àyìn bá lápa tábà ti ṣàlàyé fáwọn èèyàn sọ́lọ́run sọ pé kí n sokùn sí wọn lọ́rùn ọlọ́run sọ pé kí n sokùn sí wọn lọ́rùn ẹ má bàa patisipóòtì inú ọdún ẹran tí wọ́n bá dún torí ọdún ẹ gbọ́dọ̀ jẹ ìyẹn kí ló tún kù in alayka ilẹ̀ al-balagh wa alayna al-hisab tí ẹni kó jíṣẹ́ Ọlọ́run ni ó ṣèṣì rò fún wọn ìgbà tí bá kà yẹn tí bá sọ̀rọ̀ kún dùndú pé gbọ́rọ̀ àfi bá kún mọ́ Ọlọ́run wọn gbọ́dọ̀ lọ ṣé tọ́ba ti sọ ntọ́lọ́ wí tá a sọ ntọ́lọ́ fi sọlá ṣẹlẹ̀ ẹ kò kẹ́ kó kù sọ kálukú kó apply rẹ̀ bọ́ba ṣe fẹ́ náà. nínú ọdún yìí báyà bí ẹ̀gbọ́n yẹn àbí ẹni tó jára ẹni tó yàn tó jẹ́ bí ọ̀gá yẹn kó jẹ́ kí ló ìhà ọ̀gá yẹn fẹ́ kọ́ sí lọ́dọ̀ yẹn. ìhà tó ń ti kọ́ sí bọ̀ náà ìhà tó ń ti kọ́ sí bọ̀ èwo ni wọ́n ń kọ́ sí bọ̀. ilé ìsìnbáyà tó aláṣọ ọdún líle àtiwá náà báyà bá wa wa. kò sí wàhálà òun yẹ kó bá wa jẹ nítorí pé àwa ní nǹkan kan tó ń wò ní mo rò pé Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ wa torí ẹni tó náà àgbà Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ pé àwa náà kò sí wàhálà pé yẹn ń kò التحذير من مشاركة النصارى واليهود في أعيادهم السورة فاتمة بان وصدنوا sókun ẹbí ò anijá kò ní já rárá kò ní já rárá ọjà ìbùsùn jẹ aleykum salaam naa. ètò bá ètò jẹ pàpà rẹ pé báyà bíi ọ̀gẹ́yìn ó jẹ́ christian lásìkò ọdún yẹn èèyàn dẹ̀ gbọ́dọ̀ lọ bá a ṣiṣẹ́ bí báyà yẹn bá a ṣe wà náà tútù ṣé èèyàn lè báyà kíyàn jẹ oúnjẹ àbí. kí ló ń sọ di gbọ́dọ̀ kí ló ń sọ di gbọ́dọ̀. pé báyà yẹn lọ bá a. kò gbọ́dọ̀ lọ bá a ṣiṣẹ́ ẹ ti sọ yóò ti kúnná látijọ́ tó ti wọ bí sẹ́yìn tẹ̀ ń bá ń sọdún bọ̀dá rẹ tó mú ọ lọ àbí dáàdì rẹ tó mú ọ lọ yóò ti sọ. So tẹ́ ń bá ń sọdún kò ní bá yín ṣe tí ọba wọ̀ ọ nìkan ní ọkọ̀ ṣẹ́ ni àwọn ń sọ pé ọgbọ́dọ̀ mùsùlùmí mà níwọ̀ ọlọ́mọdé akú síbi tí ọ̀dà ọjọ́ bó ṣe jẹ́jà rí àwọn àníkọ́ wa dú ẹlẹ́dẹ̀ sọ́ dù because mùsùlùmí táwọn à ń ṣe kìí ṣeré fa because ẹ ti fẹ́ lu culture nkankan fẹ́ lu pọ̀ mọ́ islam torí ẹni tí wọ́n bá ti ń bá yín sọ̀rọ̀ islam pé islam ṣe é máa ah, ṣe yóò sì ṣe é lò ṣe yóò sì ṣe é lò because custom lẹ́yìn lò kìí ṣe islam nǹkan tẹ́ bá ti clarify láti bẹ̀rẹ̀ kò sí wàhálà wàláì bí ọmọ táwọn náà mú wa bá mùsùlùmí wa tọ́ wa kọ́sẹ́ ni àmọ́ pé mùsùlùmí ni ká tó mọ́ ọmọ wa sọ́dọ̀ yín a fẹ́ tọrọ yọ̀ǹda lọ́dọ̀ yín pọ́ ọmọ wa o bó bá dijọ́ ọdún yín kò ní wá bá yín ṣe nǹkan kan ọdún yín o wàláì tó bá tẹ́ mi lọ́rùn wà á kọ́sẹ́ tí o bá sì tẹ́ mi lọ́rùn ah ah èmi ò lè gbọ́ sẹ́yìn pé gbogbo nǹkan láti pìlẹ̀ tẹ́ bá ti clarify rẹ̀ kò sínú pé wọ́n fi mú ọ lọ́jọ́ iwájú so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọmọ mi ò sí ní sẹ́sítírì kó kúnlẹ̀ kan máa rò ògógóró kẹ́ máa dògógóró sí lórí àìmọye táwọn náà bá ti gbọ́ tán ti rà tè bá ṣe pé bàbá rẹ̀ kọ́dà wọ́n tún máa sọ́njọ́ freedom ah àbá wù ọ́ lónìí so gbogbo nǹkan yẹn àwọn náà mà àmọ́ ngbà tí èèyàn bá lè condition kalẹ̀ wọ́n náà ti túmọ̀ sí pé ẹsẹ̀ bí wọ́n ṣe é ṣe é kó lè bá a rí bí ṣe rí ṣé mùsùlùmí á yẹ kó gba condition yẹn kẹlòmí ò béèrè jàre alaikum salaam alaikum salaam èmi ò gbọ́. tọ́ba ti ṣe kínni. àtọ̀ wọ́n ń ṣòwò ni ó lòun lẹ́ran òun sìn kó lè máa pọ̀ táwọn kan bá ti wá dàgbò wọ́n tà wọ́n fira kékeré wọ́n léyìn kìí ṣe pé ń dọ́gbọ́n àmọ́ kò ní kò sì lè ṣe sùúrù dìgbà táwọn ẹran yìí ó tó pọ̀ ọmọ ṣe salaam ẹni tí o ti béèrè ẹni tí o ti béèrè ìgbà tí èsì la wá fún aleykum salaam. bẹ́ẹ̀ni àtọmọ tí wọ́n bí lánàá káyipé ọdún kan lọ́la. ìdírísù mẹ́rí ẹbí ọlọ́run ló fún ọ ọlọ́run ló fún ọ láwọn kéékèèké yìí ọkà wọn àmọ́ kìí ṣe kéékèèké láàyò kìí ṣe ìtọ́ wọn jù láàyò ìtọ́ dàgbà tí ọ̀wọ́n jù láàyò àmọ́ kéékèèké tó ti kún so ó náà bẹ́ẹ̀ nù nǹkan a kà tí owó ti tó ní sọ́ọ̀bù má ajẹ́pọ̀lọ́ kádàrá pé èèyàn èèyàn ò ní mánu ó tún àmọ́ tájẹ́tì ọdún yìí tuntun bọ̀ lẹ́yìn lẹ́yìn ajẹ́pẹ́ lọ́dún yìí tí wọ́n bá fún ọ́nzà kan ó lè gbà náà. ṣe wàásù irú wàásù báwo. ẹ mùsùlùmí ẹ̀ ṣe wàásù <laughs> kí ni mùsùlùmí <laughs> tẹ́ ń pè ní kíni yorùbá wáàsì so ẹ mọ̀ pé àwọn ìtàn sọ pé wàásù ọ̀dọ́ mùsùlùmí náà wọ́n ti mú torí di Lárúbáwá ni torí àwọn ọmọ sọ gbólóhùn táwa ń lò ẹ̀hẹ́n sálẹ̀ máa ṣe wáàd nínú mọ́tò wàláyé kò sí nínú ìṣesí àwọn mùsùlùmí àti ó súnmọ́ kọ́ máa bí wàhálà ó súnmọ́ ti ń ṣe lórúkọ Jésù náà ìmọ̀ bí wàhálà àbí ìbí wàhálà ìmọ̀ bí wàhálà torí pé ní o ti rùn wọn náà pé ah, are we in church? why do you want to turn the, the, the bus into a church? o náà máa wò pé ah, tí ẹ ṣe yàtọ̀ gbogbo èèyàn sọ̀rọ̀ ìwọ nìkan ló ń sọ̀rọ̀ pé ah, ìwọ nìkan náà ṣe jẹ́ pé ìwọ ló ń sọ̀rọ̀ so ẹ rí i pé ọmọ bí wàhálà but tó bá yẹ pé ẹ ṣe in order to retaliate nígbà tí wọ́n sọ̀sọ̀ kú sọ tó ti pọ̀ jù níṣẹ́ ń lọ sẹ́kọ̀ọ́ ẹ̀wà dúró irin tẹ́rìn gbogbo sọkúsọ yẹn ó ti pọ̀ jù tó ti parí wọn náà sọ bisimilayi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah tí wọ́n bá wọn kò sínú pé ń bínú sọ̀kalẹ̀ wọn náà sì bẹ̀rẹ̀ wọn náà bẹ̀rẹ̀ tiẹ̀ qul allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu ahad. Uh, this chapter of the Quran is what we are going to treat ó sì bẹ̀rẹ̀ so ó rí i pé wàláì dírẹ́fà kan yóò fẹ́ sa so ẹ̀sọ́ kí ló dé tọ́ ẹ pé ńgbà títì ń sọ pé lórúkọ jésù lórúkọ jésù ẹ̀ sọ pé kọ́ dákẹ́ ńgbà tó akọ kúlúwọ̀ lọ́wọ́ ahad ọ̀hádàbúrú mo rò pé yé wa aha so nítorí ẹ̀ eléyìí ó bì kí dírẹ́fà ń jọ́ mi tó bá ti rí pẹ́ẹ́nì dákun dákun <laughs> so eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant.